بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد afi ẹ̀yìn fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Al-Ahad déètì òní ní ọjọ́ keje oṣù karùn-ún jùmọ́dá àlìhúlá ọdún 1443 ní ìjókòó yìí tíra umudatul ahkam òun ni tíra tí a máa ń kà ibi tí a kà á dé ní ìjẹjọ òun náà ni hadith 190 ní òní a bẹ̀rẹ̀ ní hadith one ninety one pẹ̀lú àkọlé titun kìtáàbù zakat kìtáàbù zaka tira zaka àfọ̀mọ́ dúkìá hadith one ninety one anibunu abbas. رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ ابن جبل رضي الله عنه حين بعثه إلى اليمن إنك ستأتي قوما أهل كتاب فإذا جئتهم فادعهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فإنهم أطاعوا لك بذلك فأخبرهم فأخبرهم أن الله kọ̀dì fárọ̀dọ̀ àléhìm khamsa sọ̀làwátín fi kúlì yáómin wà láìlà fàínihùm àtọ́hún lákàbí dálíkà fa àkàbírìhùm annallaha kọ̀dì fáradọ̀ àléhìm sọ́dákọ̀ túkàlù min àgìníyà ìhìm fàtúrọ́dù aláfùkọ̀rọ̀ ìhìm fàínihùm àtọ́rún lákà bìzálíkà fàíyáka. وكرائم أموالهم واتق دعوة المظلوم واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب Hadith 191 Anibunu Abbas láti ọ̀dọ̀ ọmọ Abbas Radiyallahu anihuma kí Allah yọ́nú sí Abdullahi àti Abbas bàbá rẹ̀. Kọ́ọ́l ó pé قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ ابن جبل رضي الله عنه òjíṣẹ́ Allah sallallahu alayhi wa ó sọ fún Mu'adhu ọmọ Jabali radiyallahu anhu ìlàlẹ̀ Yemen ọ sọ̀rọ̀ náà fún nígbà tí ó rán lọ sí ilẹ̀ Yemen kí lọ sọ fún un sọ fún pé ìnáka sàtá àti kọ́ùmọ̀n dájúdájú ìwọ ń lọ bá àwọn ènìyàn kan. ahala kitaabin àwọn tá a fún ní tírà àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ orúkọ tó pa ìjọ méjèèjì pọ̀ nìyẹn bí ọba ti ń gbọ́ ahlu kitab àwọn yẹ̀wúdí àti nàṣọ́rá la máa ń pè bẹ́ẹ̀ yálà nínú alukur'an àti nínú hadisi ànábì ìdí tí wọ́n sì fi ń pè wọ́n ní ahalul kitaabi ni pé àwọn ọ̀ṣẹbọ nígbà tí wọ́n bá ń bá àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra fa ọ̀rọ̀ wípé ta ni ẹni ọlọ́run ta ni ẹni ọlọ́run láàrin àwọn. àwọn yẹ̀húdí àti nàṣọ́ra àwọn fèsì pé bá a ṣe mẹni ọlọ́run lọ́dọ̀ àwọn òun náà ni pé ta ni ó ní aṣíwájú tí wọ́n sọ tírà kalẹ̀ fún tó lè sọ pé òun ní aṣíwájú kan tí ọlọ́run sọ tírà kalẹ̀ fún. yẹ̀húdí ó sọ pé àwọn láṣáájú tọ́lọ́ ń sọ tírà kalẹ̀ fún òun náà sì ni ànábì Musa bó tilẹ̀ jẹ́ pé wọn ò tẹ̀lé ohun tí ń bẹnu tírà. àwọn nàṣọ́rọ́ ìyẹn àwọn Christians àwọn náà sọ pé àwọn ní aṣíwájú. Si òun náà ni Isa ọmọ Maryam alehim salam bó tilẹ̀ jẹ́ pé àwọn náà wọn ò tẹ̀lé ohun tí ń bẹnu tíra wọ́n wá máa fi ìjẹ́ ẹni tí aṣáájú ẹ̀ ní tíra tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Allah wọ́n máa fi ṣe ìyanràn wọ́n máa fi ṣe fáàrí sí àwọn ọ̀ṣẹ́bọ tó jẹ́ pé wọn ò rí ànábì kankan tọ́ka sí pé ó gbé ìbọ̀rìṣà lọ́wọ́. okay fa ìdájí ìtàhùn nígbà tí ìwọ ọmọ àbáàsì bá dé ọ̀dọ̀ wọn fádìhùn ìlà ayẹ́ṣì àdú anlá ìlàhà ìlàlọ́ pè wọ́n sí pé kí wọ́n jẹ́rìí pé kò sí ọlọ́run kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi Allah wa anna muhammadan rasulullah àti pé dájúdájú muhammad ògìṣẹ́ aláwo ni hikima tó wà níbi ohun tánàbí sọ pé kó pè wọ́n sí tó sì fi ṣe àkọ́kọ́ òun ni wípé ẹnì yòówù tẹ́ ẹ bá fẹ́ pè sínú ìsìláàmù ẹ kọ́kọ́ pè sínú tawhid kì í ṣe sáwàá lọ kírun lọ̀rọ̀ kan ìrun tọ́lọ́hùn nígbà lọ́wọ́ rẹ̀ tẹ̀lé ọ wá kí kó kọ́kọ́ mú ọlọ́run ní ọ̀kan ṣoṣo òun ni ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ tún ṣe nínú ọ̀rọ̀ kèfèrí ìyẹn jẹ́ iní híkímà kejì nínú gbólóhùn yìí ó ní wípé ìbàjẹ́ pé yẹ̀húdí àti nàṣọ́ra wọ́n máa láò ní ọ̀kan ṣoṣo ànábì ò tún ní kó ṣẹ̀ṣẹ̀ pè wọ́n sí ibi mímú Allah ní ọ̀kan ṣoṣo. lẹ́yìn náà fàínihùn àtọ́hún lákà lìdálíkà nígbà tí wọ́n bá tẹ̀lé ọ bìzálíkà níbi ìyẹn torí pé wọ́n gbàgbọ́ nínú ìjẹ́ ọ̀kan ṣoṣo Allah wọ́n sì gbàgbọ́ pé Muhammad ògìṣẹ́ Allah ni nígbà náà ọ̀rọ̀ wá kan ohun míì tí wọ́n ṣe fa akbirihum anna Allaha qad farada alayhim khamsa salawatin fi kulli yawmin wa layla lẹ́yìn náà sọ fún wọn pé dájúdájú Allah ti ṣe ìrun wákàtí márùn-ún Allah ti ṣe ìrun wákàtí márùn-ún lé wọn lórí ó ti ṣe ní ọ̀ranyàn lé wọn lórí ní gbogbo ọ̀sán àti gbogbo òru ẹ máa kí ìrun márùn-ún lójúmọ́. ọ̀sán àti òru náà ni abala méjì tó wà fún ọjọ́ láàrin ọ̀sán àti láàrin òru àpapọ̀ irun ọ̀ranyàn yàntẹ́ máa kí yóò máa jẹ́ ẹ̀ẹ̀márùn-ún fàínihùm àtọ́hún lákàbìzálíkà nígbà tí wọ́n bá tún tẹ̀lé ọ níbi ìyẹn tí wọ́n di ẹni tí ń kírun fa akbirihum tún fi tó wọn létí tún sọ fún wọn pé annallaha kọ̀dì faradọ̀ àléyìn sọ̀dàkọ́tàn tún sọ fún wọn pé dájúdájú Allah ti ṣe ní ọ̀ranyàn lé wọn lórí. nínú ìlò èdè èdè ti Quran àti èdè ti hadisi wọ́n máa ń lo zaka àti sọ́dákọ̀ wọ́n máa ń lò fúnra wọn wọ́n máa ń lo zaka àti sọ́dákọ̀ wọ́n máa ń lò fúnra wọn. Ah, síyá kùlìkàlám. kalam bí ọ̀rọ̀ bá ṣe lọ lẹni tó fẹ́ túmọ̀ rẹ̀ ni ó fi mọ̀ pé tí wọ́n bá dákọ̀ zàkà láàrin sọ́dákọ̀ ni wọ́n gbà lérò tí wọ́n bá dákọ̀ sọ́dákọ̀ láàrin zàkà ni wọ́n gbà lérò but ní ìpìlẹ̀ zàkà ó dádúró sọ́dákọ̀ ó dádúró àmọ́ wọ́n máa ń lo méjèèjì wọ́n máa ń lo ọ̀kan fún ìkejì ní àárín yìí ọlọ́run ò ṣe sàráà ní ọ̀ràn èèyàn lé wa lórí o má tún sí sàráà o zàká ni o ẹ̀rí míì tí màá tún mú wá fún wa ká lọ wọnú súrọ́tù táúbà ẹ jẹ́ kí n bá yín wá jáde. Sura Tauba Quran 9 Aya 60. Ó tún jẹ́ ẹ̀rí wípé àti Quran àti Hadisi wọ́n máa lo zaka láàyè sọ́dákọ̀ wọ́n sì máa ń lo sọ́dákọ̀ láàyè zaka. Ìhun inú ìhun tó bá ti jáde ló máa mú òǹkà tírà òǹtúmọ̀ tírà mọ èwo ni wọ́n gbà lérò pẹ̀lú èyí tí wọ́n lò. àpẹẹrẹ míì rèé súrátù àtàwùbà àyà sixty Allah subhanahu wa ta'ala ó sọ pé ìnáma sọdakọ́ọ̀tù lèlè fòkọ̀rọ̀ ìnáma sọdakọ́ọ̀tù lèlè fòkọ̀rọ̀ wàlìmọ̀sàkín wàlẹ̀ ámìlínà àléhà wàlẹ̀ mu'allafati kùlúbùhùm wàfi rìkọ́b wàlẹ̀ gọ̀rìmín wàfi sabilillah wàbnu sabil faridatan minallah wàlọ́hu alimun hakim gbọ́ ìtumọ̀ rẹ̀ ìnáma sọ̀dàkọ́ àwọn sọ̀dàkọ́ọ̀tì àwọn zaka zaka ló tù sí òní tù sí àwọn sàrà ó rí i pé tó bá tù sí sàrà kò ní lọ nínú ìhùn yẹn lèlèfòkọ̀rọ̀ àwọn zaka ọ̀wọ́ àwọn tó wà fún rèé o àlèfòkọ̀rọ̀ àwọn olòṣì àwọn olòṣì àwọn aláìní pọ́nbélé walimasakin àtàwọn mẹ̀kúnnù ó ní ṣùgbọ́n kò tó kò tó gbọ́ bùkátà rẹ̀ yàtọ̀ tí ń bẹ láàrin fakirun àti miskinun ó ní pé àwọn méjèèjì wọn ò jọ níni wọn ò jọ níni ṣùgbọ́n àìní tí ń bẹ lára fakiru ó gbópọn bí tá a bá sọ pé tálíkà àti tálákùtà tálíkà ni miskin tálákùtà òun ni fakirun ó di gúrùpù méjì o tọ́lọ̀ ní zakatọ́ sí wàlẹ̀ ámìlínà àléyà àti àwọn òṣìṣẹ́ sàká sọ orí òṣìṣẹ́ sàráàrì zaka ni wọ́n máa ní máa ní ẹ́jẹ̀ǹtì tí ìmáàmù ó máa rán sí abúlé láti lọ gba zaka wá tó jẹ́ pé iṣẹ́ tiwọn ni pé ọ̀yá o ẹ wàá lọ sílùú báyìí ẹ lọ gba zaka wá torí pé zaka ó kó zaka owó sínú ó kó zaka ẹran ọ̀sìn sínú zaka ń bẹ lórí ràkúnmí ó ń bẹ lórí màálù ó sì ń bẹ lórí àgùntàn bákan náà zaka ó ń bẹ lórí nǹkan ọ̀gbìn oníkóró ó ń bẹ lórí nǹkan ọ̀gbìn oníkóró bẹ́ẹ̀ náà ni zaka ó ń bẹ lórí àwọn nǹkan àlùmọ́nì inú ilẹ̀ àwọn gold àwọn silver zaka ń bẹ lórí wọn bẹ́ẹ̀ náà ni zaka ń bẹ lórí property dúkìá bí ilé bí ilẹ̀ bí mọ́tò eléyìí tí èèyàn fi ń ṣe okòwò ok kó tó wá kan zaka náírà dọ́là tọ́ definitely nínú àwọn ọ̀ràn zakai àwọn kan bẹ tó ga sí pé ẹ lè rí wọn gbà nígboro àfi kẹ́kọ̀ọ́ ga sínú abà bàbá oníkòkò abà ló wà bàbá alágbàdo tó ń gbin tó jẹ́ olóko àgbàdo inú oko ló wà oníjéró ọlọ́kà bàbà oníwíìtì onírẹsì ẹlẹ́wà inú oko lẹ́sìn bá wọn àwọn tó sì ń sin nǹkan ọ̀sìn náà ràkúnmí ni màálù ni àgùntàn ni tó jẹ́ large scale inú oko lẹ́ẹ̀tì bá wọn so therefore ọ̀rọ̀ ti jẹ mọ́ ká ní zaka worker zaka workers àwọn ni à ń pè ní wàlẹ̀ amìlínà àléhà wàlìmọ̀ aláfàtì kùlùbùhùm gúrùpù kẹrin tí zaka tún kàn tá a pín zaka fún òun ni àwọn tí a rí nírìí pé ó fẹ́ ṣe ìsìláàmù òṣì ní ń lọ́wọ́ ó fẹ́ ṣe islam òṣì ló ń di lọ́wọ́ ọkàn ẹ̀ rọ̀ láti gba islam ṣùgbọ́n ó ní ìdíwọ́ owó a sì ti rí nínú ìṣe rẹ̀ wípé ọkàn ilé ti rọ̀ fún ẹ̀sìn ok so irú zaka bẹ́ẹ̀ wọ́n á gbé lọ sí ìletò wọ́n á pín fún àwọn ará ìletò. ní àwọn tó jẹ́ pé wọ́n ń gbẹ̀ǹgbẹ́ káwọn ó di mùsùlùmí ṣùgbọ́n òṣì ó ń di wọn lọ́wọ́ ó di gúrúùpù kelo ó di mẹ́rin wá fi rí kọ́ọ̀bù àwọn tí wọ́n wà ní ìgbèkùn ìgbèkùn ẹrú àwọn tí wọ́n wà lórí ìgbèkùn ẹrú a pín zaka fún àwọn náà àwọn tán wà ní ìgbèkùn ẹrú níjọ́ òun àná tí àwọn èèyàn ń bẹ lóko ẹrú wọ́n á fi ìpín kan nínú zàká wọ́n á fi tú wọn lẹ́kùn olóko ẹrú ok lónìí kò sí ẹrú mọ́ ohun tó jọ ọ́ òun náà ni ẹni tó kọ́ṣẹ́ tí ò rí owó ra irinṣẹ́ ẹni tó kọ́ṣẹ́ tí ò rówó ra irinṣẹ́ ẹni tó kọ́ṣẹ́ tí ò rówó bẹ̀rẹ̀ òkòwò rẹ̀ àjò mọ́ ẹni tó wà ní oko ẹrú. wálé gúrúùpù kẹfà òun ni onígbèsè ẹni tí gbèsè ṣẹ́ sí lọ́rùn ẹni tí gbèsè tó ṣẹ́ sí lọ́rùn oríṣi méjì gbèsè ló wà gbèsè tó já wá gbèsè tó já wá bíi ní ìsìn kẹ́nìkan jẹ́ businessman so ṣàdédé ọjà rẹ̀ ní bá ní ó yí dànù lójú omi gbogbo tó ní láyé ó yí dànù sínú omi tàbí wọ́n ní tírélà tí ń gbé bọ̀ ó ṣúná ni gbèsè bá ṣẹ́yọ sí lọ́rùn gbèsè tó jáwánu ó ń sì nípìlẹ̀ lórí àwọn tí à ń pè ní gọ́ọ̀rì míì lẹ́yìn náà àwọn àfáà nínú àlàyé wọn wọ́n tún ní kájó onígbèsè àfọwọ́fà kájó mọ́ onígbèsè àfọwọ́fà ẹni tó jẹ́ pé ó gbèsè ni. wọ́n ní ọmọ sòkú kò gbọ́ràn ó wá lọ gba màálù àwìn sáàwà jẹ́ kí fúlàní ó fi okùn sí lọ́rùn kó máa wọ̀ lọ́ọ̀lù wọn ni. <laughs> àdéjọ́ sọ di ẹran àmúso.